والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته النبي صلى الله عليه وسلم أنقى في سوى وسيدي كما قاقا في أوروبيسيا يوا أتنكان بينه ليسي bó ti ṣe rí kéèyàn má bàa sọ àsùnkúyè kó má bàa jẹ́ pé nǹkan tí ó ti kọ́rọ́nà lọ ó gbàgbé láti mójútó. Ànábì sallallahu alaihi wasallam ó ní kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi. gbogbo yín pátá gbogbo tó lórí tẹlẹ́mù yín gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú yín lólùdáran jù gbogbo oníkálukú láti bi léèrè nípa ti ń dájẹ eléyìí túmọ̀ sí wípé nílé ayé wa tá a wà gbogbo ń tà ń ṣe à ń ṣe láti pamọ́ ni kò sí àṣegbé gbogbo ń tà à ń sọ pamọ́ ni kò sí àsọgbé gbogbo ń tà níwà à ń hù pamọ́ ni kò sí àhùgbé gbogbo ń tàn sí pátá pẹ̀lú ẹlẹ́dàá wa ń kójọ fún wa gbogbo ẹ̀ náà ni ó sì bí wá léèrè nípa rẹ̀ oríṣi méjì ni olùdaràn àwọn olùdaràn jẹ́ wà pé pé ó ń dà á jẹ fúnra rẹ̀ ni iṣẹ́ ń ṣe tiẹ̀ ni òun ló sì ní àwọn ẹran tí ń dà jẹ bẹ́ẹ̀ tó láwọn rà fún mi màálù àgùtàn tó ṣe é pé òun náà ni wọ́n máa dà wọ́n jẹ òun náà ló ní wọ́n tó bá bùkátà owó yóò mú tà nínú wọn tí ó bá sì bùkátà owó yóò máa tọ́jú wọn lọ náà ni olùdaràn jẹ oríṣi kejì òun náà lẹni tó gba àgbàdà òun kọ́ ló ní ẹran wọ́n bá wọn dání ẹni àkọ́kọ́ yẹn gbogbo ohun tó bá rí kó sí ẹran rẹ̀ kò bá jẹ́ pé ó wọn lọ síbi ìparun kò bá sì jẹ́ pé ìkókó yọ sí lójijì ló gbé nínú àwọn ẹran rẹ̀ kò tí ó léèrè pàápàá jùlọ nígbà tó ti lọ lẹ́ran òun náà ní ń tí nǹkan tó sẹ́ran fi sẹ́ran kò sẹ́ni tí ó léèrè ẹni tó gbàgbà tí èso ń lọ lẹ́ran wọ́n gbé fún un ṣiṣẹ́ pé ojoojúmọ́ ni wọ́n máa gbowó sẹ́rẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tàbóṣooṣù kò sí tí ó sẹ́ran eléyìí tí wọ́n ní bí léèrè o ìjọba ti lè ti ẹran láì dá wọn bí léèrè bóyá ẹran dínkù ni àbí sẹ́ran ni wọ́n bí léèrè ló wọn bi léèrè báwo ló ti ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nítorí pé nǹkan ló lẹran ẹran ẹlẹ́ran ni òun kàn fi ká bá wọn dá òfin ṣiṣẹ́ ṣe ni madanabi sallallahu alaihi wasallam sọ pé kullukum ra'i wa kullukum mas'ulun an ra'iyyatihi gbogbo yín gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú yín lọlùdáranjẹ gbogbo kálukú yín náà láti bi léèrè nípa ti ń dàjẹ kí ni túmọ̀ rẹ̀ olùdáranjẹ tó ẹ̀pọ̀ ń lọ lẹ́ran ni àbápèjúwe tán mú wá ń bí àpèjúwe olùgbàgbàdà ni tí èso ń lọ lẹ́ran ń bá wọn á dà láti fi pawó oúnjẹ ní ẹlẹ́ẹ̀kejì ni ìyẹn ni pé gbogbo yín la fún ní ẹran dàjẹ́ gbogbo kálukú yín láti bí léèrè nípa ẹran tá a fún dàjẹ́ má lérò ike gbogbo tó bá ti ṣe òṣìṣẹ́ ò ti ṣe náà o ti ṣe àṣegbé ni wọ́n lérò pé ẹnu ẹ ìwọ fani lọ́dọ̀ rẹ ibi tó bá sì wọ́ ló lè wá gbà gbogbo tó bá wọ́ ló lè sọ lọ́rọ̀ àtàwọn òṣì ọ̀rọ̀ àtòfò ọ̀rọ̀ wọ́n lérò pé gbogbo ẹ lọ kọ́lọ́ gbogbo ẹ ń bẹ lákọọ́lẹ̀ torí ẹ lọ́mọ ènìyàn sì máa sọ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà nígbà tó bá gbé wíṣẹ́ rẹ̀ hàn máa lè ha àtẹ̀lẹ́kìtà rẹ̀. لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها irú ìwé wo leléyìí àti ètò kéré àti ètò tóbi nínú ìta ọ̀hún níwà tá a ṣe níṣẹ́ kò fi kán lẹ̀ gbogbo ẹ̀ ló kójọ Olúwa kó jẹ́ ká rí rere kó má jẹ́ ká ra ìdá Olúwa kó jẹ́ kí tiwọ́ dá kó má jẹ́ kí tiwọ́ bàjẹ́ oníkálukú kó kíyè sára ilé ayé yìí báyìí kì í sá wà lọ ọgbọ́dọ̀ gbìyànjú láti rí pé o ṣe àṣelà eléyìí tí ó ti kọ́ ọ̀la lọ́la gbẹ̀ndàl kìlíàmà tó fi jẹ́ pàlìjánná lọ́wọ́ òní wọ̀nà olùwàkọ́mọ̀síwá lọ́ màá ná subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu